erin káre ilé òkó wájọba erin yẹ́yẹ́ o erin yẹ̀yẹ́ erin káre ilé òkó wájọba erin yẹ́yẹ́ o erin yẹ̀yẹ́ ìwòye ọ̀la rẹ erin yẹ́yẹ́ o erin yẹ̀yẹ́ àgbàdá a máa ṣe wéré erin yẹ́yẹ́ o erin yẹ̀yẹ́ ìkòkò a máa ṣe wàrà erin yẹ́yẹ́ o erin yẹ̀yẹ́ erin káre ilé òkó wájọba erin yẹ́yẹ́ o erin yẹ̀yẹ́ erin káre ilé òkó wájọba erin erin yẹ́yẹ́ o erin yẹ́yẹ́.